tèmi mo fẹ́ kí àrà ń sọ nílé tí gbọ́ ti jù kọ́fì. pàtàkì rẹ̀. ok ẹ arákùnrin wúrọ̀ ọkọ̀ gọ́gọ́gọ́ lẹ́fẹ́ yóò dà fún ẹ ṣe lè tó bá wọ́n jù nínú ọkọ̀ yín gangan ni ẹ tọ́ka. ó rí ìrà o. owó lọ́wọ́ lẹ́ẹ̀kú lásán lásán wo ló gbà. ìtàwé àlùjẹ̀nu dẹ bọ́ra ó dẹrù jẹjẹ àràbọ̀ wọ́n jàlá lálẹ́ ìpínlẹ̀ tó ń dọ́mọ̀ wúrú mọ́. wọ́n mú sinimati tumu taiwo alujanu abayomi adele lasugbo lọgbọ yusi ẹ directed and packaged by bọsi afọlábí tarin bọsi afọlábí bọsi akínọlá tiki bakare fúnmi awẹlẹwa sunday jato zainab bakare ọtúbọ majibike kẹmi azọtọ abayomi adele lasugbo victoria adeboye tobi olasko olúwafẹ́mi damilọ́lá ọmọ salewa yusuf ibrahim basiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimati tumu taiwo alujanu pẹ̀sìmọ̀ ẹ̀yìn bọ́bọ́ ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn tí bá mi sọ́wọ́ fún ara mi. rọ́rọ́rọ́rọ́rọ́rọ́. ẹ ẹ Sunday ọ wàá jáde báyìí láwọ̀ rí yàn. Sunday o. ká lè ríran o. ọmọ olóore má bá jìn sí kòtò. kùrukùru ṣú ó ṣú bojú ọ̀run. ọ̀run tẹ̀sí rí ẹ ò ṣe bí ọjà. oṣù pátá náà lẹ́ka lè ríran o. ọmọ olóore má lọ jìn sí kòtò. ọjọ́ máa ń Tetela, oh, oh, oh. As I see this girl, I swear to God, she was attracted to me. I say, oh my God, she now only you get this boo. I can tell her, say, I swear to God, I won't be your boo. You can tell me, say, I must get money if I won't be your boo. You get this your front side, and your backside side, killing me. àdíre àbáwọn táǹkì ẹ̀ ṣolóyin ní ẹgbẹ́ kórọ́ọ̀sì kí n pàtẹ ibo ló lọ kí n gbẹ́rù mi lẹ̀ kí n fa tiẹ̀ à ó ṣàpòpò bíi ti pòpò tó gbowó lọ́wọ́ yahoo boy torí gbogbo à ọmọ tí gbàgbé ṣe yí kòtò bó ṣe jóyè ga ọdẹ wá jókòdò à àyàmàwẹ́ yìí are young but you are getting it ṣètọ́mọ yagi pè mí lórúkọ mi náà mi ò kí ṣógun à kí ló dé tó fi sàmì mo ti takú kò sẹ́ni tó máa gbẹ́ lọ́wọ́ mi à ó ti dòjé olóṣà ìgò ní máa pa lórí anybody tó bá tẹ́rì sí i including Josh Man. Ah, you my phone now. Show why I mean it. Eh, hey, what it say? I love the way you roll and move. ẹ bá wọn látẹ̀wé ṣá wọn látẹ̀wé. DJ Jams Lab. mo ti sọ fún yín pé carnival bíi alẹ́ gbọ̀ngàn aṣọ kùtùkù má ṣe kiri ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́ sí i ẹ bá wọn ṣáwọn látẹ̀wọ́ ẹ pàtẹ́wọ́ bíi pé ẹ̀mí fẹ́ jábọ́ lára yín ẹ pàtẹ́wọ́ ó yẹ ẹjẹ wúwú ẹjẹ wúwú ó yẹ ẹjẹ nìbẹ ẹjẹ nìbẹ jábọ́ lára ẹ. Oh. láti bí ẹjẹ bẹ́ẹ̀ láti bí àǹtí nǹkan o mọ́mí iná nǹkan àǹtí nǹkan o àwọn náà nǹkan àwọn náà ń kọ́ o mọ́mí yìí náà ń kọ́ o girama yìí ori. ń kọ́ ìyá bá jẹ́ ewu. ó yá ó yá ó rì ó rì ó rì báyìí àǹtí tó gbégbá orókè ẹ máa bọ̀ wájú ẹ̀yin náà dá ọ lóhùn ooo ní báyìí ẹ jáde ẹ wo ọkùnrin tó bá wù yín ní gbogbo bí ẹ̀ẹ́dẹ̀wà bàjọ́ ọkùnrin tó bá ti wù yín lọ́gbọ́n ara yín ẹ pè ká ẹ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ nọmba one wọn ti ń bọ̀ bẹ́ẹ̀ ni nọmba one. ẹ wò a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀. college. pàtẹ́wọ́ pàtẹ́wọ́ nọ́mbà one wọn ti ń bọ̀ bẹ́ẹ̀ ni nọ́mbà one. Say my baby tell me boy you no go fall, say you no go fall. Ayo mami kadara ole loko, loko, bodo. So I won't leave my baby for nobody, nobody birthday. So I just want my baby to come for day like that. So I won't leave my baby for nobody, day, nobody. So I just want my baby to come for day like that. Too. Number one for my playlist. Playlist, playlist, playlist. Superstar, she be playlist, playlist, playlist, playlist. Baby, you better cool. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. So you no go fall. And your mommy got that all loco, loco, hold on. Hello, Joko John. Ah. Ẹ jọ ẹ jọ ẹ jọ sí Ọlọ́run kí ló dé tó jẹ́ pé olóṣì la máa fẹ́ bọ́ lórí rẹ̀ rìn. Ah, ah. irú àwọn eléyìí náà irú àwọn kinní náà ọ̀rẹ́ mi pààrọ̀ lọ yá wọn. wọ́n á fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ ìní ṣe é ṣe. Ní àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ ọ̀rẹ́ tèmi aládùúró tì tèmi nìkan the person of Ige. Lọ́yà! Ìyá ìyá I, I also want to acknowledge everybody here. Ah! Ọ̀rẹ́ mi! ó fẹ́ pa wọ́n ìwé kọ́ lọ kà lẹ́kọ̀ọ́ ó lè lọ́wọ́ jà o túmọ̀ ẹ̀ fún wọn ní Yorùbá. wọ́n ní kò pèdè òyìnbó tí kò sọ̀rọ̀ sókè. nǹkan tí mò ń try láti sọ ni wípé mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo orí kọ̀ọ̀kan tó péjọpọ̀ síbí báyìí lónìí ẹ ṣé gidigidi mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. ní ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tèmi àwọn èjìká tí ò jẹ́ kẹ́rò mi ó jábọ́ àwọn aládùúró tì mí my own support system the person of Amoke Ade. ẹ̀yin alájì alájì. lẹ́yìn ẹ̀ ń gbọ́ ẹ̀ ń gbọ́ o ṣe púpọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ orí tó kẹ̀mí ọ̀wọ́n. DJ Jamslap. bẹ́ẹ̀ ò kí ń mì nìkan àgbà ẹ fọkàn balẹ̀. ó ṣe máa ń dìjà lélẹ́yìí o. ní paríparí ẹ̀ ìsun adé ọ̀rẹ́ bí ọmọ ọ̀yá ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ tímọ́ tímọ́ tímọ́ wà lára ẹ̀. Ah, ah. wà lára lásán lè gbọ́ wájà ní àwọn ọ̀rẹ́ báwo ìjẹ́pọ̀ sí bí ọlọ́run. thank you baby thank you so much. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tí ẹ kú gbogbo ìgbà ní àkórí ẹ̀ mo wá fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́. Hmm onítèmi nìkan ẹ̀mí ọ̀gá. The owner, the person of uh, Imole Ayo Adesina, please come out, please. DJ Jam Slap. Hello. Want to say it again? Oh! DJ Jam Slap. Whoopee. tó ṣe since bíbí báyìí ló fẹ́ one, because ah, there are better hotels around tó ṣe lè night there and bíbá kò kosi, AC kosi. sí ọmọ ó máa mú comfortable o. Dara mm. is this not your house? yes ah, it's my house. so ó share now. mo ah, just sọ If you ibi tí ò bá ti story máa I can see you. ṣé o mọ ibi tí yíyù tó wà? rúùmù méjì péré ló wà ní building yìí mọ́mí àti dáàdì nínú ẹ̀yọ̀ kan èmi náà lo ẹ̀yọ̀ kan ó mọ̀ pé kò ní speak way tó bá rí pé èmi àti ẹ̀jọ̀ ń sùn papọ̀. no come on Ìdẹ̀ramí sọ pé mo fẹ́ sùn tiẹ̀ no couch lele, mo lè sùn sórí couch i'm fine. <laughs> no no you won't do that o lè sùn síbí báyìí náà like o máa sùn síbí báyìí. kí ni ẹ máa ti lọlẹ̀ láàrin ó máa oh, wẹ́ okay i'm fine. èmi ti sọ so you are sleeping here. Wakey, wakey. wake up Joe. Imole, imole, imole, imole, imole. wake up now. Imole, eh? imole, hey, mommy, daddy. Imole, wake up now. Imole, ìdára kí ló dé. kò dáhùn mò ń jí bàbá bẹ̀rẹ̀ bàbá bọ̀ bàbá bọ̀. dàkún ẹyẹ pariwo jù. Ah. n bọ̀ n bọ̀ n bọ̀ kún ọ̀kan mi. ìmọ̀lẹ̀ ìgbélẹ̀ òjò ìmọ̀lẹ̀ ìgbélẹ̀ òjò ìmọ̀ ìmọ̀ ìmọ̀. Ah, dádì kò ìmọ̀ ìmọ̀. jẹ́mọ̀ ah, wọ́n gbà lójú o ẹ jẹ́ ká ara fara balẹ̀ kí o wọ́n dàre ẹ̀sìn mọ́nì duty ilẹ̀ ti mọ́. ẹ ẹ lo ah. Elindama, money for this. Elindama, any day for this. Ìmọ̀lẹ̀ wọ́n ti sẹ́. Ìmọ̀lẹ̀ Ìmọ̀lẹ̀ wọ́n ti dáràn náà. Ilẹ̀ ti ah, mọ́. Ilẹ̀ ti mọ́ náà. Ilẹ̀ mọ́ ló wà yìí. Ìmọ̀lẹ̀ Ìmọ̀lẹ̀ Ìmọ̀lẹ̀ náà. Ilẹ̀ mọ́. Ìmọ̀lẹ̀ dákun olóòní kò bẹ́ẹ̀. Ọmọlọ́mọ láàrin èrò. Ọmọlọ́mọ láàrin èrò. Ìmọ̀lẹ̀. Ah. má má jẹ́ kójú tì mí má má jẹ́ káyé tẹ̀yìn gbèrú mi má má sọ mí dàgbà alẹ́ ọlọ́run má sọ mí dàgbà alẹ́ ẹ ọlọ́run ọmọ kò ṣoṣo tẹ dá mi lọ́lá òun ni mi ìtúrò ìpéjọ náà mo ń pọmọ ẹ látàárọ̀ mo pè pé pé kò gbé kọ ṣé ìṣe kan ti kidnap ọmọ mi ṣá. mama wọn jí gbé. ẹgbẹ́ náà ṣí yín sọ̀rùn ṣé ní pé ìwúlò rárá láti alẹ́ àná tí ọmọ ti fi nílé ilẹ̀ ẹ rí ẹ̀ẹ́dẹ̀ bá mi wá kílẹ̀ tó mọ́ ẹ wá ṣe tètè wọn ò jẹ́ ọmọ ní kí. ẹ wo etí ẹ ní sùúrù náà ẹ jọ ṣé ìṣepẹ́ ti pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn kìdínápà kẹ́ lè fi gbowó lọ́wọ́ mi. Ah, màmú ẹgbẹ́ ni trọ́ọ̀sì wà. trust kí ni ẹgbẹ́ ni òṣì sọ́run tẹ́ bá jọ́ wọn gbé ẹ sọ fún mi mo rẹ́dí àti sanwó ẹ̀ tó bá yẹ pé ilẹ̀ gbé mo rẹ́dí àti sanwó ẹ̀ ṣé gbọ́ ẹ wò ó condition ọmọkùnrin yìí ó critical gan ọmọ ah, mi ò lè tàn yín a ní láyé tègbè kúrò lọ sí better hospital ma. ẹ gbà mí a ah, sì fi tiẹ̀ kó bá mi ìdẹ́ra ó sì fi tiẹ̀ kó bá mi ẹ dákun dọ́kítọ̀ kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá ṣe tówó ni àwọ̀ owó ìlú ni a lọ mú wa ìlú ni ìṣàánú mi. màmá ah. ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò ṣọ̀rọ̀ owó rárá. Ah. bẹ́ẹ̀ and tẹ bá ní ẹ̀mí ẹ lò a ní láyé tèmi fine lọ sí better hospital. Ah, ah. a ní ẹ̀mí èlò mà ah, a ní ẹ̀mí èlò. ìdẹ̀ra ó sì kó bá mi. mi eh, eh, dúró kí ni ìyá àmọ́lẹ̀ sọ kí ni ìyá àmọ́lẹ̀ sọ fún. kí ni wọ́n sọ. àtàárọ̀ ni mọ́mí ẹ̀ ti ń pàgọ́ ẹ̀ àmọ́ mi lè gbé torí mi tiẹ̀ mọ̀kọ́ tí mo fẹ́ sọ mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ. ó yẹ kó o ti gbá aago wọn kó o sọ condition tọmọ wọn wà fún mm. kó bá mi ṣàánú máa pago wọn ní ìsinmi tí eh? kì í mọ̀ gbọ́ ó yá bẹ̀rẹ̀ sí pago wọn àbírú ọmọ wo lélẹ́ ìbáyé mi sí ìdára a ní láti a ní fact ni mama. ẹ ní láti máa ṣe gbogbo ilé. kò tẹ̀ sọ́dọ̀ tí mo fẹ́ bá yín sọ ẹ jẹ́ ẹ ṣàrọ̀ ọmọ mi wá. màmú ẹ lè gbẹ̀rù wa jẹ́. òun ló pè yìí o òun ló pè òun pè. ẹ lóòkọ́ mi báwo ni àbúrò mi ń ṣe mọ́lẹ̀ mà ìdẹ̀ra ló sọ̀rọ̀. ìdẹ̀ra ìlera wọn ọmọbìnrin tún ni ah, olóburúkú ni ìwọ ọmọbìnrin mo ní kò fọmọ mi ńlẹ̀ kí ló dé ṣo fẹ́ kó bá mi ṣo fẹ́ bà tèmi jẹ́ ni ẹ mo ní kò fọmọ mi ńlẹ̀ ẹ àfìgbà tí ìwọ ọmọbìnrin tó fẹ́ kó bá mi kí ló dé wò ó ṣàbàmì gbé kọ̀ọ̀fọ̀ bá ń gbé fún ìfọ̀mọ́ mi yẹ kí n bá sọ̀rọ̀. ẹ wo mọ́mí ẹ wo wàhálà ti wà o wàhálà ńlá ti wà. ẹ Eh, ní àná ni ìmọ́lẹ̀ wá sí ọ̀dọ̀ tèmi ó wá fún ìvẹ́ǹtì kan lọ́dọ̀ wa ni bó bó ó wá decide pé òun máa sùn ọ̀dọ̀ mi èmi ò tiẹ̀ fẹ́ kó dúró ó ṣàní sísí pé òun máa sùn ìgbà tó ṣàsùn ṣá tó di àárọ̀ yìí tílẹ̀ mọ́ èmi wá ní pé kí n lọ jí pé ilẹ̀ ti mọ́ òun àmọ́ mi mú ṣá lọ jí at the end of the day kò kò jí mà ìdẹ̀ra ti pa mí lọ́mọ kò jí mọ́ ah! ojú burúkú máa ń ṣàǹfààní níwọ̀ ọmọ burúkú mo ti sọ fẹ́ kó fọmọ mi lẹ̀ àfìgbà tó fẹ́ bá tèmi jẹ́ tara ẹ̀ ló dé máa bàjẹ́ wọ́n wọ́n mi tiẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ọmọ mi dà jẹ́ kí n bá sọ̀rọ̀. a wà ní ọsibítù ìsàlẹ̀ àgbà lọ́dọ̀ wa bí báyìí. Ah! ìsàlẹ̀ àgbà ṣèbí wọ́n mọ̀ bẹ̀. ìwọ kọ́ ìṣẹ̀fẹ́ mọ̀ bẹ̀ ó yẹ ìdí Mamu, kọ́kọ́ rẹ̀ mọ́tò. Ìsìlẹ̀kùn náà, ìsìlẹ̀kùn náà, ó ti tàkọ́. Ìṣẹ̀lẹ̀ yìí, ẹ̀rọ ti ń bọ̀. Ah! Ẹjọ́ ẹjọ́ ṣá. Kò sí nǹkan tá a máa ṣe màmá, a máa ní láti rí fast. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àti kékeré ni ìmúsìtẹ́mọ́ yín ló ti wíìkì. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àdúrà hmm. yín la máa need láti jẹ́ kó respond to the trance. dókítà ẹjọ́ ìṣàánú mi any amount tẹ́ bá fẹ́ mo rẹ́dí àti san ẹjọ́ ẹgbà mi. mama ẹ má worry no problem. Hmm. then nígbà tá à ń treat ẹ lọ I hmm. discover pé ọmọ yín skip àwọn oògùn ẹ kò kí ń la àwọn oògùn ẹ déédéé kò lè skip ẹ dọ́kítọ̀ èmi tí mo máa ń fowó ara mi fún lóògùn lélẹ́yìí mo dẹ̀ ń mọ́nítọ̀ ẹ mọ̀ láti kékeré ni mo ń mọ́nítọ̀ ẹ̀ kò lè skip ẹ̀ sà. <laughs> madam ṣe wọn pé iṣẹ́ ti wá ni tó bá skip ẹ̀ máa mọ̀ tí ó bá skip ẹ̀ máa mọ̀ even gan ó sì skip ẹ̀ recently. ẹ bẹ́ẹ̀ ni. Ah! ọmọ burúkú dèrà tó invite ọmọ mi lọ sílé ẹ̀ ṣó jẹ́ kó lóògùn ẹ̀ ṣá ah! olóburúkú ọmọ màlọ́mọ yìí o mo ti lé ọmọ mi títí lẹ́yìn ẹ̀ ah! ẹjọ́ dọ́tọ̀ gbogbo ọ̀nà ẹ bá lè bá mi fi tọ́jú ọmọ mi ẹ̀yin náà mọ̀ pọ̀ kan tí mo bí lélẹ̀ kì í ṣe nìkan lẹ ti mọ̀ wọn ẹ ẹ ṣàánú mi any amount oyekóye tó bá máa ná mi mo rẹ́dì ẹ sà. madam ẹ má wọrí ọkàn yín balẹ̀ she does will be fine ah, ẹ má wọrí. káàsán o. madam alifin ló ra wa wá. ẹ dákun ṣé o sí o kí wọ́n ló sí ẹ̀rẹ̀. ìyá sẹ́ni ọmọ sáwà ní ṣé o sí o sáwà ní mo wá ṣe give and take ọmọ yín ni wọ́n gbé. kí ló ṣe kí ló wọ́n mi ṣe. màmá ṣe pé abayín sọ nílẹ̀ rọ̀ ní báyìí tí ọmọ yín bá dọ́dọ̀ madam wa ó máa mọ̀ kó tó ṣe. màmá màmá màmá ṣe fẹ́ kọ́ dáṣọ mọ́ yín lórí ni ṣé o yà dìde. ẹ dọkun ẹ ẹ lẹnu mọ ẹ lẹnu mọ mi lọ ẹ sànù mi bàbá kọ mi bàbá kọ mi lọkùn sànù mi ara lẹ bàbá mi lọ bàbá kọ mi lọkùn tí bá fún yín ní fọdà nù. bàbá mi lọ ẹ ẹ gbà mí o mo ti gbọ́ mọ̀ mi lọ. ìyá ìyá ọmọkùnrin dákun tó bí ọlọ́ọ̀ kó síwájú mọ́tò move it let's go let's go move it move it move it. ìdẹ̀ra àbí kí ni wọ́n ti korúkọ ẹ̀ orúkọ ẹ̀ ò rẹ̀ rárá o nítorí pé inú ìnira ló máa kú sí ìdíyẹ tí ẹ ti bà ló kún bá ara òun kan ara òun ara máa ní. ó jẹ́ wálé àti kábọ̀ yá ẹ lójú. ó hmm. kàn ká mi lára ni ọlọ́run èrò lára bò ní. mama wọn ti gbèdé ó ti wà ẹ máa bọ yẹ ẹ máa bọ. ọlọ́run smart ọ̀rọ̀ bẹ̀bí ń ká mi lára gan ọmọ ẹ̀dẹ̀ yìí fún one tough time mélòó lára ìyá ẹ níwájú igbó àgbà yìí mélòó lára ìra ẹ níwájú bọ̀lì tiwa. wọ́n ti tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé a máa ti wé ìṣeré ìdánù tipẹ́. Tutoli. Money. Vera, you are nothing ṣó mọ̀ pé ọmọ mi wọ́n ti admit ẹ̀ hospital wọ́n ti admit ọmọ mi ó fẹ́ sọ mí di àgọ́ alẹ́ jọ̀ọ́ ṣe bí ìyàkọ̀ náà ló bí wọn náà ó fẹ́ bà tèmi jẹ́ ọmọ kan ṣoṣo tí mo bí. ohun tiẹ̀ ló máa kú ọmọ tí wò ní kú lágbára ọlọ́run mo tẹ̀ ṣe ń wọ inú ẹ̀ ń bí mi òun irritate mi wá payan oṣì yìí. mo jẹ́ kí wọ́n sọ fún ẹ mo promise o ò ní fi ojú ẹ méjèèjì rí ọmọ mi ẹ̀yin guys ẹ lọ drop. it's okay. jíjẹ jíjẹ. that's okay jọ. ẹjọ sá ẹjọ tó lọ Nigga, nigga, nigga, nigga.

méjì ọmọ ti bí méjì yá. lóòótọ́ ni mo invite ẹ̀ wá sí tí mo dẹ̀ sọ fún pé ìbáṣepọ̀ wọn àtọmọ mi ò dùn mọ́ mi rárá torí arábìnrin tá à ń sọ yìí òun ló ṣokùnfà bọ́mọ mi ṣe wà lọ síbítù nísìn. lọ́nà wo mà. lóòótọ́ ni mo sì tẹ ọmọ mi ò strong láti inú mi doctor there, place ẹ̀ sórí ọ̀rọ̀ tó ń lo oògùn ẹ̀ déédéé tẹ́lẹ̀ bọ̀ látìgbà tó ti mọ arábìnrin ọmọ mi ò lo oògùn déédéé mọ́ ọmọbìnrin gan-an náà ló tún wá invite ẹ̀ wá sọ́dọ̀ wọn kò tiẹ̀ wá jẹ́ kó ráyè lo oògùn ẹ̀ rárá ṣàdédé ni wọ́n dé pè mí tí wọ́n ní ọmọ mi wà lọ́sibítù ẹ wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ mi wà kan máa tí mi ìmọ̀ bóyá ó máa kú bóyá ó máa yè ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni ṣe bí abiyamọ náà lẹ́yìn náà. lóòótọ́ abiyamọ náà lèmi náà tó bá jẹ́ mi náà mo lè fẹ́ gbẹ̀sán mo lè ní kó bá mi wéèsì ẹ̀ dànù. wéèsì ẹ̀ ọlọ́run ní jẹ́ kémi wéèsì ẹ̀ mo ṣe máa pa àwọn apẹlẹ́ran ara bíi tèmi mi ò ń ṣe ròyàn bẹ́yàn mo lè má pariwo kí n má sọ̀rọ̀ ọ̀bọ̀ mo ń ṣe ròyàn bẹ́yàn. wọ́n ti wá pa báyìí. ah wọ́n pa ta ni wọn ò lè pa mo kàn ní kó bá mi drop ẹ̀ torí ilẹ̀ ti ṣú lọ́jọ́ tí mo fi ń bá a sọ mo dẹ̀ ní kó bá mi drop ẹ̀ mo dẹ̀ jẹ́rìí àwọn ọmọ tẹ́mi máa ń ránṣẹ́ wọn ò lè pààyàn láéláé. wọ́n ti wá pa bá madam. ẹ jọ̀ọ́ ọlọ́pàá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mi ìmọ̀ kankan ń pẹ́ àwọn ọmọ tí mo dẹ̀ ránṣẹ́ náà wọn ò lè ṣe anything wọn kò máa halẹ̀ lásán ni ẹ mi ì lè pa. máa advice mi kí ẹ bá lọ́ọ̀yà yín sọ̀rọ̀. ẹ wo bí ọgọ ọlọ́pàá wa break down máa wo máa wo máa wo máa wo náà. bí àkókò á lórí bátìrì yẹn. òun náà wọ́n ṣe ah. ìjàmbá yẹn. ó yà. kí ló ṣẹlẹ̀ báyìí? Ah. ẹ́ kí làwọn kò ṣe mọ́tò ìsìn báyìí? Ah. mo mọ mọ bí téèyàn fẹ́ fọ ọkàn ẹ́. wá bá start yẹ wá start yẹ tẹmọlẹ dada tẹmọlẹ dada kò tún start náà. kò start náà ẹ wá ẹ wá ẹ wá ó dà ń pé èmi ti ná ìdí àkànbá yìí. kí ló ṣẹlẹ̀ bí? ó yẹ jẹ́ ká ti mọ́tò yìí ẹ eh, ṣé wò lè ní ẹni ṣé wò mọ̀ pé automatic lè lé ṣé máa ń ti automatic ni. kí ló ṣe yẹ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. gbàtẹ́mi ti dé àdúgbò wa mo rò pé kí n máa lọ. debo debo wa ṣé wàá òkè ṣá ṣé fẹ́ kó bá wa ni kó bá lọ sí ibo eh. àwọn ará máa gbé ẹ délé. ní sùúrù jẹ́ kó sọ̀rọ̀ olóhùn ah, ti délé ah, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ káà máa ṣe máa gbé mọ́tò wa kó mi báyìí náà. ẹ eh, bọ̀bọ̀ ọ̀gbọ́n tó fẹ́ rísíkì lọ fáwọn tàbí tàbí kéré náà ó lè ti dàgbà náà. Ah. ẹ wá ẹ wá ẹ wo bí sori bóyá wà mọ́tò tàbí gbé ẹ lé yín yẹn òun náà la máa fi já ẹ padà sí lé yín. mo fẹ́ mo kọ́. ìyá kò gbé sínú mọ́tò tí ò ṣiṣẹ́ ó dà pé ti ya wèrè yín méjèèjì. ẹ máa pẹ́ lórí nǹkan yọ kẹ́kẹ́ wá solúsọ̀ọ̀sì máa lọ. Ah. ilé tí o ṣe ìmú mọ̀ kó tí mo sọ o mo mọ̀ kó tí mo sọ o. wo ọlọ́run aṣọ dé. kò sí nǹkan tó máa ṣe. Ah. ó wá gbìyànjú gbogbo nǹkan tá a lè ṣe àrípa gbé dọ́dọ̀ ẹ̀ ìyẹn nípa gbé débẹ̀. bí aago mélòó ni. ẹ wo bí olójú ńlá lóhun aago nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé táìmù ti lọ bí a bí nǹkan bíi ten ogójú bẹ́ẹ̀ lọ. talẹ lẹ́yìn ìgbà tẹ̀lé lọ. Ah, ìyá mi ṣàgbọ́n nǹkan ti sọ mí ní ọgbọ́n ọlọ́pàá abẹ́ṣẹ́ ń bi mí náà question yìí ó dàbí pé wọ́n máa fọ̀rọ̀ sí mi lẹ́nu àwọn ọjọ́ ti lọ àwọn òwe anybody. àwọn àwọn òwe anybody rí wa. bọ̀ ilé ilẹ̀ ti lọ gbé kí ló dẹ̀ dà padà sílé. a gbìyànjú àti dà padà sílé gbogbo ẹni tó bá gbé ẹ débẹ̀ ló máa gbé ẹ padà òun ló ní ká fóun lẹ̀ pé òun wà òkè. Okay pàtí òde ń ṣàrògbò. bò màdàmú yín pé òun ló ní pa. màdàmú ṣé màdàmú bọ́jà ni ọ̀hún rán wa ká lọ pààyàn rí o ṣẹlẹ̀ mi táwọn wò yìí ojú mi kan jòjò pé mo kálà mi dẹ́ máa ń fi ṣe bí ẹni tó lè wù wá ká mo ò lè pààyàn o ẹ gbàgbé gbogbo eléyìí táwọn wò o wọn kàn lọ dúrọ̀pù ẹ̀ ni adẹ̀ lọ dúrọ̀pù ẹ̀. ọgọ ọlọ́pàá nǹkan tẹ́ ń béèrè yìí lọ fà á èmi ò mẹ́tò pa o madam kan ní ká lọ dúrọ̀pù ẹ̀ ni a dẹ̀ lọ dúrọ̀pù O òde ní ọ̀há òde ìjì ọ̀há ọdẹ ta ọ̀há eh mo ṣọmọ ẹlòmí lógbò wà á ṣe yéye wà dákẹ́ ìlú padàn sómi àjà lólo. ẹkún kan ló kàn án níbo lẹ bọ́rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ igan dé tẹ́ẹ̀kan ń sunkún ah! níbo lẹ bọ́rọ̀ rẹ̀ dé. wo wọ́n ti fọwọ́ lágbá lójú. a lè fọwọ́ lágbá yín lójú. wọ́n ti ah! máa gbọ́ wọ́n ti slap mi. Ah! èmi bá mi o wo báyé mi ti tra báyé lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èmi tí mo bí ọmọ tọmọ jẹ́ lọ fúnra rẹ̀ wọ́n wá pa lọ wọ́n dájú wọ́n sì pa òfin òfin gangan wọ́n dìsbàntú rẹ̀ ah nísìn wọ́n ti wá di pé wọ́n fẹ́ fọwọ́ lágbàn lójú àwọn ọlọ́pàá ti fẹ́ fi ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n bá wọn ti fẹ́ fi wọ́n lẹ̀ nísìn nítorí wọ́n lówó wọ́n léèyàn wọ́n lọ́ba lẹ́yìn wọ́n ní jóyè lẹ́yìn ààyìn lẹ́yìn kankan. a lè gbà kọ́ mọ̀ ẹ́ lọ báyẹn ọlọ́pàá wà gbogbo ẹ̀ ló wà kí ló dé kóòtù wà ẹ jẹ́ ká ṣáàjì wọn kóòtù ká gbé wọn lọ sọ́dọ̀ adájọ́ ọba gbé wọn lọ wọ́n máa bá wa yanjú ọ̀rọ̀ yìí ọmọ yóò lè kú báyìí o kó gbọ́dọ̀ kú báyìí o ká kó tẹ̀ lọ báyẹn ká tẹ̀ mọ́ ká má rí kankan a máa mẹ́ni a máa mẹ́ni tó pọ̀ mẹ́ni ẹ jẹ́ ká wọ́ bá a ṣe máa ẹkún kó lù kàn. òṣèlú dúpẹ́ o nígbà tó jẹ́ wípé àwọn ọlọ́pàá iná tá a fẹ́ rìn báyìí náà sáwọn náà kan wọ́n fẹ́ fọgbọ́n gbọ́n dàbàrú ọ̀rọ̀ báyìí nísìn. a máa jáàjì wọn ni ẹkún kọ́ ló kàn. òfin àwọn ọlọ́pàá sì mọ̀ pé òfin ìtìsẹ̀ lọ lọ́ọ̀gangan ìtìsẹ̀ òfin kò yẹ kéèyàn mú òfin kéèyàn pa ẹni tó pa òfin bí ẹni pọlọ́pàá náà ni ó yẹ káwọn kan fúnra wọn ah, ọmọ ṣe ooo a máa gbégbèsè náà lọmọ yóò gbọ́dọ̀ kú báyìí kò gbọ́dọ̀ lọ báyìí o a máa gbégbèsè ni ẹkún kọ ló kàn ẹkún kọ ló kàn. jájọ dọdọ jáde ọdọdọ DPO sóyè ọnísì gbogbo tó sọ nísì wàá rí máa sọ fún DPO jáde tẹsán kí n tún rí DPO lẹ́ẹ̀kan sí. Ah, a máa sọ fún kóòtù ni. Ọlọ́run olójú rẹ wà ọmọ kan ṣoṣo tí mo bí mo wá wá wá kí n tó rí i gbogbo ẹgbẹ́ mi oṣù mẹ́sàn-án ni wọ́n fi lóyún ah, mo lójú ẹwọ́ ọlọ́run tèmi fẹ́ tọ́dún kan kí n tó bí àwọn alágbára wọ́n tún wá dá mi lóró wọ́n wá fọwọ́ ọ̀la gbá mi lójú ah, wọ́n lọ́n bo lójú ẹ wà ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé ọmọ tó yẹ pé gbogbo èèyàn mọ bí tí wọ́n fúnra wọn ni operation mo tún fi bí tèmi wọ lọ́hùn ṣàánú mi má jẹ́yà yóò jẹ mí gbé àdùnní ìdẹ̀ra olúwa gbogbo ibikíbi tó bá wà kọ́sírí àwọn eléyìí ó tú ni ó torí pé wọ́n ti fẹ́ fọwọ́ lágbà mí lójú wọ́n ti fi ọ́ dá mi lójú wọ́n ti fẹ́ fowó yẹjọ́ padà ṣàánú mi ọ̀ṣọ́kùnrin ni ó ìṣọ́bìnrin iṣẹ́ ọmọdé ni iṣẹ́ àgbàlagbà ni tó bá lọ́wọ́ nù kú rẹ̀ káṣírí wọn tú kí wọ́n ṣẹ̀sí ni o ọlọ́run mo bí ọ ní o káṣírí wọn tú ní kíákíá ni. Àlùkò tó rọ̀bọ̀ rẹ̀ lóṣù lèlè ọ̀rẹ́ àwa kú tó rọ́bọ̀ rẹ̀ ta gbogbo idẹ o àwa ò lè dárú. kí ni tó ṣe yín tẹ̀ ń kọrin sórin ló kù wá kú ẹ mọ̀ kí bẹ́ẹ̀ ti ń kọrin o ẹ mọ̀ jẹ́ kí ìyàwó mọ̀ ronú ni tẹ́ ń kọrin o sí. ìyá wa ẹ wò kẹ́ mọ̀ wò ké sí ẹ̀yin ni wọ́n dá lóró o èmi hmm. gangan ni wọ́n fi ìdẹ̀ra dá lóró taríta ní fojú jọ ìdẹ̀ra ní ọ̀rọ̀ bàtà fún mi ó ní ọ̀rọ̀ aṣọ fún mi sèmi kárí dẹ̀ra ti sọ fẹ́mi kó o kú sèmi mi ò ti tẹ̀lé dẹ̀ra lọ sèmi mi ò sèmi mi ò ti tẹ̀lé dẹ̀ra. inú òtún kú báyìí àwọn òbí wọn ní fojú sunkún yín ẹyẹ mọ́tò ṣe yín. Ah náà mọ ọjọ́ mi àmọ́ mo ti fẹ́ lẹ́dá mi sọ̀rọ̀ gbogbo ẹni tó bá pa mí lọ́mọ ẹni ó pa gúndùgúndù kan ìkádùn. àṣẹ. ẹni ó pa kàlámọ́gbó ní ìkóṣù. àṣẹ. gbogbo ẹni tó pa mí lọ́mọ adìẹ wọn ti bà ará onírokun kò ní ra díẹ̀. àṣẹ. láì pọn láì jìnnà báyìí láṣìírí wọn ó sì tú. ó fi ìwé bóòtù já sí pé mo ẹ jẹ́ fẹ́ni tí kò tún ọ lọ. kékeré mi já sí pé. ẹ̀yin lẹ pàdé ra. Ah, ah, rárá o rárá. ìyẹ̀wò ẹ dàpọ̀ ẹ ṣépè ó dáná ẹni tó bá ṣe ilé ìfọ́ rẹ̀ wá ara ó ní ni kò ní gbádùn ara rẹ̀. àṣẹ. ṣé wọn inú ní kú báyìí nǹkan ìyá wa ẹ jẹ́ káwọn mọ̀ ọ́ lọ á wà rí yín bá ti dìrọ̀lẹ́. àwọn obìnrin ń dìrẹ̀ tí yín náà ẹ ṣe mo dúpẹ́ ẹ yọjú sí ìyá wa mo dúpẹ́ ọkọ mi ẹ ṣe o ẹ ṣe o. ẹ gbà mí.

èmi lọ́ọ̀dọ̀ Bánjí ni ní tí ẹ mọ̀ pé lẹ́ẹ̀ ti sùn tọ́ báyìí. nìkan bí mo ṣe wá jáde ní ìsinmi wá rí i pé gbogbo ẹ ti dúdú. ilẹ̀ ti sùn. níbo ni wọ́n ti ń bọ̀ lóru yìí. Ah. ọwọ́ bàtà gan. <laughs> bàtà kẹ̀ ṣebí mọ́mí mọ́lẹ̀ ló pè mí nípe pàjáwìrì. bó wà lára àmọ́lẹ̀ ń bá ẹ̀ nù sí. ó kó wà lọ́sibítù wọn ní ọlọ́run ṣàṣàánú wa. ọlọ́run ó sì ṣàánú rẹ̀ ọlọ́run ó ṣàánú rẹ̀ yóò mú lára èèyàn gidi ni o mm, èèyàn gidi ni kó lọ ṣàṣàlú ṣé ò ah, eh, sí. àánú rẹ ni mò ń ṣe mí ọmọ nǹkan jẹ́ ń sáré písìsì ara mi bẹ́ẹ̀ o. písìsì ara ẹ eh, mo fẹ́ tọ̀. èwo ni písìsì. kò dúró dè mí. o ní má ṣe pààyàn lẹ́yìn. Ah. <laughs> ṣeun. èwo ló wá fẹ́ fi gùn sí. Ah, èmi bí mo ń bẹ̀ ọ́ ni pé a lè fi dáná lé alàgbé. <laughs> wàhálà ẹ̀ pọ̀. tí mo ṣe bí ìgbà kún nìkan ni ìwọ nìkan ló lóríire ọmọ ládùúgbò nínú ìlú ọmọ àlè àkótókù rẹ lọ́nà ò ní sí oríire ọba tún ayé mi wà ọmọ rọra ṣe ni sórí gbogbo òsì tí màmá bá ṣe lójú kínní wo bó bá ń wọ ẹni tí ó kórìíra rẹ jù ní ayé èmi ni ọmọ òsì rádaràda ọba tún dọ̀rùn ó tún kú ó lọ sí i. Hey! kí ni mo ṣe fún ẹ. kí ni mo ṣe kí ni mo ṣe fún ọ kí ni mo ṣe tó fi kú ọmọ dá mi lóró lọ́dúró gbogbo nǹkan tọmọ mi ń ṣe fún ọ lọ́sàn-án lóru ó wàá ṣe pé ó yẹ kó pa ó wàá dá mi lóró ọmọ kan ṣoṣo tí mo bí torí ọlọ́run ọmọ yìí ayé mi o àsọta ni ó tó wà fojújọ rẹ ìkà mọ́ ni ọ́ o àìgbà mi. Jésù sì mọ́ sí ni. Ìṣù kí ló ṣe fún ọ? Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán? Kí ló ṣe fún ìṣù? Yá ọkùnrin ìkà ni ọ̀rọ̀ fún ọ! Ìkà ni ẹni mi ni ọkùnrin yóò sì ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ mọ́mí ẹ̀pọ̀lọpà ẹ̀pọ̀lọpà ah! ẹ̀wọ̀n ló kù sí òun ní ta ni mo ṣe tó ṣerú eléyìí fún mi lójọ́ ọmọ mi ìdẹ̀rọ̀ fọ̀tàṣọ rẹ̀ mo sì ró ti kúnlẹ̀ àbíàmọ mo rú tó ní oṣù mẹ́sàn-án tí mo gbé káàkiri wo owó wàhálà mi ọba adédùà gbogbo ẹ ló ṣojú ẹ o hmm. gbogbo ẹ tèmi lọ́wọ́ falẹ̀ ẹ lọ́wọ́ o ìdájọ́ dọwọ́ rẹ. wọ́n bínú yọ ayédayọ̀ ṣépè ẹlẹ́tanú bínú ọmọ mi ọmọ mi wọ́n sì pa á ah! àmẹ́jọ́ wọn kọ́ bí ó bá ṣe mi fúnra mi tí mo sọra mi dẹ̀yẹ àwòkọ́ tí mò ń ké ká mo sọra mi dẹ̀yẹ òrófó tó bí ọmọ méjì tó sọ pé ilé òun ti kú sọ́sọ́ ah! mà ṣe o bínú èmi ti rí bínú mi ti ń dùn òun lèmi fi ń rojọ́ ká mo ti gbàgbé wípé oríire ẹnìkan ìbànújẹ́ àwọn olórí ibú kan ni ìyàwó mi sì sọ fún mi títí títí wọ́n gbọ́ ó kì mí lọ àfìgbà tí mo dá dọ́rùn mo tọ́ mo wá fi tèmi kó bá yá mi ah mà ṣe o. gbà kò burú mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi àti gbogbo ọ̀tá mi pátá mo gbàládùá fún yín pé iná ọmọ ní jó yín ọmọ a ìdẹ̀ra dìlọ́ dìlọ́ dìlọ́ dìlọ́ ìdẹ̀ra dìlọ́ mọ̀ sí o. Ah. tó lára o wọlé sí mi lára ah! ìdẹ̀ra. ẹ̀yà mi mọ́ bínú o ẹ̀yà mi mọ́ bínú o. I'm so sorry for all the pains I caused you. I'm going to miss you. I'm going to miss you. Please, continue to rest in peace. I love you. You'll always be in my heart forever. òṣùpá tanná alẹ́ ká lè ríran o. ọmọ olóore má bàa jìn sí kòtò. o ní líbátì láti fẹ́ ìyàwó mi how. Adé please do it. ẹranko tó bá ṣeré lẹ́yìn ọgbà òun ni kókó ń pa jẹun. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà it is just unfair Sùnbọ̀ kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni. ṣájà bù yín ni. Get out sinimá titun diverse word of love to love and to let die. ìdà tó mú ọlọ́lọ́fẹ́ nínú tó kà ti ọ. òmùgọ̀ a máa bú àwọn ọlọ́gbọ́n. afọ́jú a máa júwe ọ̀nà fáwọn tó lójú méjì tó fi ríran kedere. wèrè a máa pẹ́ gbogbo ẹni tó bá ń fún un ní mọ̀ràn bá sọ òtítọ́ ọ̀rọ̀ ní wèrè. ìdà ìfẹ́ ni word of love. kọ́lọ́run ṣàánú ẹ̀yin obìnrin. ẹni tẹ́ ẹ bá ti ń fẹ́ kì í láàrùn kankan lára. ọ̀rọ̀ kékeré àwọn ọmọ Ibrahim yekini tẹlẹ ló direct yẹ starring ibrahim yekini tẹlẹ joseph mọmọ ọláyínká solomon ogomoshe kẹmi taofik fatai solomon martini ọgbẹbọ saheed bayọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ìdá ìfẹ́ sword of love kúrú ṣe báyìí kọjá bẹ́ẹ̀ grab your copy now. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. Àrẹ̀mú. yes sir. o tí ì débi tó máa káwọn ọmọ ẹ sí. kí lẹ rí bọ̀dà. kò sí. àbí àbí ìyìn rúbíríkì nínú ilé yìí iṣẹ́ tó bá lè lọ lẹ́ ń ṣe. ṣé ọmọ tí màá kó property mi lé lọ́wọ́ lélẹ̀ ta ló lérò pé ó lè lọ́wọ́ mi ó dàbí. mo lè tọ́ka sẹ́nìkan báyìí pé ló padà sọ ọmọ dọ̀tá ah! o. káfíń fi kúlera wa kiri sinimá titun bùjì another blockbuster written and produced by Matthew Balogun directed by Ibrahim Yekide tẹlẹ. àgbàgbọ́dọ̀ pàkẹ́jì ẹ̀ starring Dele Odule gbẹ́jú òkú ọ̀la ọ̀la yẹ Ibrahim Yekide tẹlẹ ah! Zainab Bakare Adéwálé Kìkì Bákàrè Túndé Ọlá Yusuf Bímbọ́ Adébáyọ̀ Matthew Balógun Péjú Johnson Ọ̀túnbọ̀ ọmọ Ajibike Taofik Abisogun Victoria Adébóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Burújí action packed movie ni suspense inú ẹ̀ gáyàtà ẹ̀rọ akẹ́wò kẹgbà ó ti jáde grab your copy now ṣe ṣe pé ẹ sọ pé ẹ fẹ́ ṣú mi lópo. wọ́n ló ṣe tètè mọ tí mo bá wa béèyàn bá fopó lẹ̀ bí ọba tètè sú bàmá ilé léèyàn kò lé ọkọ ọlọ́ọ̀lẹ́ dálé mo sún lé wọn nù o ẹ mọ̀ tún mọ dálé mọṣú ni. mọmọ. kùrukùru ṣú ó ṣú bójú ọ̀run ọ̀run tẹ́sí rí ẹ ò ṣe bí ọjà oṣù pátánà alẹ́ kalẹ̀ ríran òó oh, oh. káàmù má lọ jì sí kòtò ọjọ́ máa ń fètèlà oh, oh, oh. ó ó ó. bọ́rọ̀ bá kan lẹ̀ tó dẹ̀ tún kàn ké wọ́n níbi kan á gbé sílẹ̀ wọn àgbà wí o níbo làwa mọ̀ta ò gbọ́rọ̀ yìí sí. ẹ̀yin àgbà ẹ dákun ẹ là lóye o òun ti dínú kúkú ta ni ó tu.